hadith 2339 باب ما كان من أصحاب النبي صلى الله عليه وسلم يوافي بعضهم بعضا في الزرع زراعة والثمرة باب تنسل الله يرى وصحابي النبي صلى الله عليه وسلم nípa pé nǹkan oko wọn nígbà máa gbà láàrin ara wọn àti àwọn èso ìrìnàpò 2339 فكنا حدثنا محمد بن مقاتل أخبرنا عبد الله أخبرنا أوزائي عن عبد نجاشي مولى رافع ابن خديج سميت رافع بن خديج ابن رافع عن أم زهير عن رافع قال زهير قد نهانا رسول الله صلى الله عليه وسلم عن أمر كان فينا رافقا الذي قفوا نقرا كما سلام يا راوا تارك في راروني قلت ما قال رسول الله وهو حقه يبداني سبتوا يقول تلبس الجمال ضده قال دعاني رسول الله صلى الله عليه وسلم قال لجي شوقني وقال ma tisna'una bi mukhatilikum kí ẹ̀ sì gbọ́ àwọn ọkùnrin tẹ̀rù mọ́ kótó nuwajiruha ala rubu'i wa ala awsaq awsaq min tamarin wa sa'ir àbí fáwọn èèyàn kó máa ró lórí pé àgbà wa ń kọ́ta àjọba rò ń bẹ àbí àwọn iye àpò àbí sha'ir grains قال لا تفعلوا إذا لا تفعلوا إذرأوا إما رفعين أو أروا لا روك يجبكم وتجوره أمسكوه أبيك أمولا إلا ما تجوه قال رافي قلت سمعا وطاعا ونبيني أبعضوا أبت لي الشرابة الاسو تابا فرعان فوتي ابن عبيد الله بن موسى أخبرنا أوزاعي عن عطاء عن جابر رضي الله عنه قال كان يزرعونها بالثلث وربع والنصف كما دفعت ورو ورو قالوا كده تبقى زنبه هو ده سنه مكه او عبد ذاك والربع عبد كمان عبد ذاك او النصف عبد ذاك فقال النبي صلى الله عليه وسلم من كانت له العبد فيز ra'uha ẹ̀tù bá nílẹ̀ a máa rú nǹkan rẹ̀ àwọn yẹn náà a àbíkúgbé fún ọmọ ayẹ́ lọ́fẹ̀ẹ́ fẹ̀yìn lábẹ́ fàríyìn sí àrùdọ̀wò tí wà lè fi dáyẹn lọ́yà máa mú ilẹ̀ rẹ̀ kó bí ilẹ̀ rẹ̀ mú 2341 على ربيع ابن النافع النبيب نويب نويب حدثنا معاوية بن يحيى عن عبد سلمة عن أبي هريرة رضي الله عنه قال ورثنا أبي هريرة رضي الله عنه قال رسول النبي قال رسول الله صلى الله عليه وسلم الشرف بايتي من كلا الأرض في يزرعها أو يمنع أخاه أنت حني له ويا مارون كاري أبي كبين فنت أبي كبين فنت يوم أما ياره فإن أمسك فإن أبى فيمسك عبده قال سبيه يا ما مولر لو 2352 حدثنا قبيصة قبيصة قبيصة حدثنا قبيصة حدثنا سفيان عن عمرو قال بترفعوا للطاووس بصروا للطاووس قال يزرعوا يوني أعمروني قال ابن عباس رضي الله عنه ابن عبد الله بن رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم ينأى عنه ولكن قال ان يمنح احدكم اخاه خير له من ان ياخذ شيئا معلوما لم يقف هو قلت لي لوريه اموني كيف ما يكبروا ó dáa ju kó máa gbà kan ní owó ẹ̀ lọ. two thousand three hundred forty three حدثنا سليمان بن حرب حدثنا حماد عن عايب عن نافع ابن عمر رضي الله عنه ابن عمر رضي الله عنه كان يقري مزارعة على عهد النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر ما في ليرينس ني يا آية النبي صلى الله عليه وسلم وابي بكر عتايا ابو بكر وعمر عتايا عمر وعثمان آية عثمان وصف من امارة معاوية جبا معاوية 2344 ثم عدث عن رافع بن خديج النبي صلى الله عليه وسلم دعا عن القراءة المضارع صلاة ما في ذهب ابن عمر إلى رافع عبد الله بن عمر بن طالب رافع فذهبت معه مالك له فسأله فقال نهى النبي صلى الله عليه وسلم عن القراء المضارع يعني بين علي كفوالات ما في الأوكرين قال ابن عمر علمت علمت أنا كنا نقوي مزرعنا على حاضر اليوم يكتوى ما في قوارين قال عليه على أربع أربعة أربعة إن بشيء من لبني أبي لبن من التبن أقوم أجاوب بكلام السلام أما في كون قوة رنج إلى قوة رنج طبعا النبي صلى الله عليه من قال لا يا النبي صلى سوري دماني أبي عن كان يبي عن كتب جد إنه أكوين الله تعالى عالم ìparí 2345 حدثنا يحيى ابن بكير حدثنا ليث عن عقيل عن ابن شهاب اخبرني سالم عن عبد الله ابن عمر رضي الله عنهما قال تعالم في عهد النبي صلى الله عليه وسلم عن العبد الكبرى مما النبي صلى الله عليه وسلم عمى في الهرنج لم ثم به ثم خشي عبد الله أن يكون النبي صلى الله عليه وسلم قد أخذت لذلك شيئا لم يقض يعلمه ترك قران الأرض واني عبد الله بن عمر أنطيع قال النبي صلى الله عليه وسلم قالوا لي إيه؟ أحدث في ذلك شيئا قالوا لي إيه؟ لم يكن يعلم طوما من قال ترك قراء الأرض ọba fi ìfilẹ̀ rẹ̀ ọba fi ọba ìfilẹ̀ ó di wa wallahu ta'ala alam hadith kura wa pé wọ́n kura ó wà pẹ́lẹ̀ wọn kọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n kura make a jai wallahu ta'ala alam ó dúpẹ́ yẹn láàárọ̀ sallallahu nabiyil karim wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام بالله نعم هي هي ما فرنت نان كيو لو قرا واغبين الناس والمنسوخ ني نبره mo fẹ́rẹ̀ láì ní ìdí láì níye ọkọ̀ fún wa nípa tó fẹ́rẹ̀ ní àkókò níye àti gba àgbéyé báyìí ni ó ṣe tí wọ́n á níbi ìgbésílẹ̀ àti kàbẹ́ àti ìgbésílẹ̀ rẹ̀ rẹ̀ ń ìyàwó ní kájúbára àmọ́ ní kí èèyàn fún ẹ̀kọ́ máa ró láì gbólọ́ rẹ̀ ó dájú kí ẹ máa gbólọ́ rẹ̀ lọ wallahu ta'ala alam náà. Naam. Sọ ẹni tó máa roko bí a ń gbé gbàgbé ibi, àwọn ẹni olóko bá máa gbé kájú ìlú ẹ̀bùdá. Ẹni ẹni tí wọ́n ẹni tí ẹni kan máa rú rẹ̀ ẹ̀ntọ́rẹ́ntì àmọ́ ẹ̀ntì ni okùn kan yóò gbù kàtí òun tẹ ẹ̀ntì lẹ̀ ní kàkà kẹ́mẹ̀. bẹ́ẹ̀ ló ní lẹ́nu lójú kẹ́kọ̀ọ́ ju wájú sí ògbé ènìyàn kan níbi ìtọ́jú yẹn àbí ilẹ̀ tí ọrùn yẹn ló gbé ń bẹ̀ ìtúlẹ̀ sí ẹni tí ẹ̀ ń bẹ́ àbí láti wá gbọ́ǹtọ̀ bí àgírí sí kò sáburú ń bẹ̀ níbi tí tí àdìsí ọ̀rọ̀ fún wájú ó dìé wa. Thank you. èmi ò rà burú bẹ̀rẹ̀ ọ́lẹ́sìn àbúrú mo rí bẹ̀rẹ̀ pé báyìí máa dùn papọ̀ ẹ̀ bá ti kí nǹkan máa fapá ní ọmọ ní ojúmọ̀ ọ̀dọ́ káwọn èèyàn tẹ̀lé àbúrò yìí ó ti rà rí nù ṣé káwọn èèyàn rí i kọ́ máa sọ yẹ̀rẹ̀ fún ọ rí ẹyin nítorí pé lóòótọ́ ẹ̀ tẹ̀lé àti àṣíwájú àmọ́ ìnáma sáàtì ma'ruf á máa tẹ̀lé àti àṣíwájú wáyé kí àti alójú ogun wọn sì wù jẹ̀mọ́ ojú ogun yẹn ní ikú ni ọlọ́run ọgbà kan ló bí náà fi hàn wáyé pé àwọn ọ̀tá wọ́n gbé ká túnú wọ́n kọlù nílẹ̀ kí náà wọ́n ká túnú wọ́n fi máa dúró wọ́n wà lẹ́dí kó tó tó máa ọ̀bùdábà àwọn ọ̀tá ó di wa ìfọ̀ àǹtí tó kọ́ àti nígbà tó ní àwọn yẹn lè tó kọ́ dé ẹbí kẹsìrì àwọn yẹn wọ́n ti kí kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ jùkọ́ náà ó di wà ọláwò tààlà lọ. Naam. Hmm wọ́n máa ń fi pé wọ́n kó jọ náà ìgbẹ́ láàrin àtìgbà yìí ó ṣe kí bẹ́ẹ̀ wọ́n kó jọ láti fi hàn. Hmm, ilé yìí wọ́n kà ti jẹ̀rì kò sí owó ọ̀sán kò sí ìyẹn wàá kó òkè ìjẹ̀mọ́ mẹ́sìn ìyẹn wàá kó òkè ìjẹ̀mọ́ ìjẹ̀mọ́ kódà nọ́ọ̀sì kan wá ní sham ni pé àbúrò bí a ń kí ìfọ́n lọ́wọ́ lówó lòlókú nígbà wọn táàrẹ̀ ẹ̀ mú tí wọ́n ẹ̀ dẹ̀ hàn wọ́n ní láti mú ibi owó lọ́wọ́ rẹ̀ báyìí ọmọ twenty five thousand muslims ló ń bọ̀ ọdúnwà sínú àwọn àdùn ìjọbẹ̀lì wọ́n ti sínú àwọn olùkọ́ wà láàyè sí àlè sínú àwọn àdùn ọmọrùn náà ti kí wọ́n bọ̀ àti Medina he was very young three years old ní ara olóòtú mọ̀kàtí olóòkọ̀tí àmì ìrù àmọ́ òmùnkàtà mi ìrù náà tó sí ọlọ́kọ̀ wọn sọ fún kú ni wọn ní sọ fún kú àárẹ̀ náà sì kọ̀ náà gbogbo wa di kìtì ọdún padà fún ní àmúrùn àásù wa mú mọ́ra wá pàwọn èèyàn sọ́ká àwọn ogun ẹni àwọn òfin fún wáyé fún òkìlò jama torí báwòrán jama fa láàrin àwọn kan ńlá tó pọ̀ mbẹ̀ aláàkọ́kọ́ ayé àdìbò kàlá àrọ̀ lọ́ni yá ayọ̀ lẹ̀ ìsáyìn bí sọ́ọ̀dì wọ̀ sàlát nítorí ẹ̀ yìí mọ́ra mọ́ra mi sọ̀kan ìsúkàtà gan wọn ìlọ́rù kan ibi tí ń bá kòrónà ibi ẹ̀rùfàáyé nígbà pé àṣẹ ògùn ọlọ́ọ̀bá ti kan lómi làwà ẹ́ ṣẹ́jẹ́ lára wọn wọ̀nyí òní ni àbí owó ni òní ni àjọ àbí lẹ́nu òní sí ni ó di wa àmọ́gà kó gbọ́rọ̀ so tuntun làwà náà nìran lọ́wọ́ kìsá inú bí sọ́bẹ̀rẹ̀ wọ sọ́lá ẹ máa wà ràn lọ́wọ́ pẹ̀lú kí àdúgbò sùúrù àti kí àti irun lẹ́yìn náà ní Muhammad sallam ó fọ́ garanti ikú wa ti bẹ̀rẹ̀ sí pé من صلى صلاة الصبح في الجماعة فهو في ذمة الله هذا كيف مفروض على الجماعة نعرف أو عنه سكرت ونوبة أو عنه سكرت ونوبة عليه غوثوا غوثوا مسلمين أبدو عن بيكون تعمل يمكن الجماعة أبدو عن بيكون والله تعالى عالم نعم لينا أبدو عن بيكون ما تعمل يمكن تعمل باينو كيري كفرامي أمام مبولانو عمفادة دا أبدو عن بيكون kò sí nǹkan tí máa dùn jù láyé bí káwọn ìmọ̀ra ẹ̀sìn wà àzìmá káwọn ìmọ̀ra ẹ̀sìn kàlí mà tí wàrà bá nílò ìgbé àkùbẹ́rùsù kawai riwayan za a hana muwa za a mara ana mu karatu kuma hana mu karatu na musika ce musiba ce mara ya tsaye ya wuce kace kai ci talib a ima duma nan ga riz ba ma fa ke abugo ba ba sai da diluka kuma shi wa zai Allah kaburu ya ko náà kàbúrú yẹn kúrò ó di wa so with this ìbá ṣe wá sí ìmá jùlọ òyìn kí jẹmọ́ ẹ̀ tí wọ́n ìgbẹ́ bá kí jùmọ̀ táwọn ẹ̀fùká ìgbà wọn láti bàtí pé wọ́n jókòó ní wọ́n ti ṣàtìlá wọn kò lè fine and good ó di wa wallahu ta'ala alam náà